الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ẹni lólùfẹ́ wa káàkiri ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa àkíwá káàbọ̀ sórí ètò wa ètò yín fikhul islam ètò kan ètò kan tẹ́ẹ̀tì máa gbọ́ wá sí oníyebíye látẹnu fadilatu Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùlì Islam tòní kọ́lọ́wọ́n bá Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. torí pé ilé ayé tá a wá yìí ọlọ́run dá wa ká wá dá wọn mọ̀ ni ká sì wá sin òun. àwọn bàbá yẹn àtìyá yẹn á máa wá rán wọn létí ká máa kírun tí wọ́n bá ti dàgbà ìyá ṣe ti kírun bàbá ṣe ti kírun a máa sàkólé kan lérí ẹ̀sìn wọn nítorí pé ẹni tí ọba kírun tọ́ba ilé kúò nílé ayé níbo ní lọ jàmá ìlọlẹ̀ wọná lọ́run ni lálẹ́bùwà Ibrahim alẹ́sàlátù wasalam ló fi lọlẹ̀ bá bàbá rẹ̀ ó ní yá àbá tí ó níwọ̀ bàbá mi límàtà àbúdù kí lọ́wọ́ dé tó ń sin máa láyẹ̀ súnmọ́ ò ó ń sin in tí ò lè gbọ́rọ̀ wàlá Ibrahim ń sin kò sí ìlú tí òṣòṣà tí wọ́n ń sìn kò sí ìlú ọ̀hún lẹ̀ yorùbá kálukú ní ó ní nǹkan kan tá a gbàgbọ́ tọ́rọ̀ bá ti dàrú tá a máa ń lọ díẹ̀ ẹ̀tọ́ sọ́dọ̀ ọlọ́run ní tí wọ́n ń pè lórí ìsàlẹ̀ àbí nǹkan tá a gbàgbọ́ tá a gbé sínú ilé tọ́lé pé bí nǹkan bá fẹ́ dàrú àárán tí pé kíní kan wà nulẹ̀ nítorí wà nulẹ̀ yẹn náà lọ́lọ́wọ́ bá wa níta àbá ń sìn tá a bá ní sòrò ìdí ànábì Ibrahim wá jòkó sí bàbá ẹ̀ ó ní wọn bàbá èrè tí ọ̀gbọ́rọ̀ tí ò rí náà lọ́wọ́ ń sìn ọ̀gbọ́n tó ń sọ kò sì rí ọ ọ̀gbọ́ bùkátà rẹ̀ àkólé kan wo àkólé kan wo ni ànábì Ibrahim ń ṣe lérí bàbá rẹ̀ báwọn bí bàbá ó ṣe ma Ọlọ́run tó ṣe kú nídìí òrìṣà torí pé tí bàbá yẹn bá kú sí òrìṣà yẹn ń lè wọ náà tí ò ní jáde gbèrè tí ò ní jáde má innal ladhina kafaru Ọlọ́run láwọn tó wá jẹ́ mẹni alil ah, kitabi iná àwọn ị fún tẹ́lá síwájú wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ fi nari jahannama ọlọ́run nínú jahannama wọn ni wọ́n lọ khalidina fiha wọ́n pẹ̀ gbére ń bẹ̀ wọ́n ní jáde ma ọlọ́run bá ní èèyàn burúkú ni wọ́n o ọlọ́run sọ alẹ́ èèyàn burúkú jama bàbá rẹ tó fi nǹkan kọ́ sí àbáwọlé lé ọlọ́lé bá bàbá ó ní bàbá ẹja kìíní òun náà ní kọjọ́ jàǹkìn onítọ̀ bá já ó lè di wàhálà bàbá nígbà ẹ̀wọ̀ sọ́tàn mo rí tẹ́ so kíní kàmá dì í kíní tẹ́ so má dì í ni kò lè sọ yín èèyàn dáfàn ó tún padà wá sí gbòòrókò a ní bàbá tí ò sí ó ní mo gbàgbé kíní ni àwọn àfáà ní ta ló sọ dé àfán nígbà tó kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ta ló sọ dé bẹ́ẹ̀ ọlọ́run látàfán wá gbòòrókò ta ló sọ rí ọlọ́run lè sọ dé lọ́rin ó lè sọ kọjá lọ́rin ó lè sọ dé lóyìnbó ó ní wàlá ayáwó ju òyìnbó tó hùwà wọ́n wọlé àlè ìlú àbí ọlọ́run bá ní sámà tilẹ̀ kò ní mẹ́la láti sọ wọn láàyò ọ̀jísò wọ́n lọ́run ní sámà tilẹ̀ òun lè protect rẹ̀ tọ́lọ́run ni wọ́n ní protect rẹ̀ àwọn bàbá wa ẹ̀jẹ̀ amójútó bí òun ní ikú lẹ́lẹ́bọ̀ ọlọ́run ni wàlá tẹ̀mùtún ná ìlà wa antum muslimun ọlọ́run lẹ́gbọ́dọ̀ kú àfikẹ́kù ní muslim àkọ́kọ́ òkú ìsìláàmù ni ṣàhádàtò aláìláha ìlàlá tọ́wọ́ tí wọ́n ní kankan tó ń sìn tó ń bọ òsàjọbọ òsàdábọ òsàlú ó ti sin nǹkan bí yàtọ̀ sọ́lọ́ ni àwọn òbí wa ìjà pè wọ́n padà nítorí wọ́n ti pẹ́ lẹ́nu kíní yìí alákọ̀ọ́kọ́ dáadáa tá a sì sọ̀rọ̀ nítorí pé bẹ́ẹ̀ bá wọná lọ́rùn gbére ni o bàbá sì wà ní jẹ́nà náà gbére ni táàbà wọn sánà táàbà fẹ́ràn àwọn òbí wa lóòótọ́ àá sánà bí wọ́n ṣe wà ní jẹ́nà bí wọ́n ṣe ní wọ iná ọlọ́run àkọ́kọ́ dáadáa tá a máa wọn ẹlẹ́ẹ̀kejì anáfàkọ́tù àléhìmá àwa lè tara láti bá a máa fi tọ́jú wọn. ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ ìyá mi tí n bá ní àwọn arúgbó tí wọ́n ti dàgbà ọlọ́run níjà gbà arú o tó bá jẹ́ pé àárú lèyàn bá máa gbà lèyàn fi máa tọ́jú wọn ó di dandan fún yàn o torí pé wọn lẹ́lòmíì lẹ́yìn ọlọ́run àfiwọ́ ọlọ́wọ́n bá ní yẹ́sí alúnaka máza yunfikun wọ́n bọ̀ wá béèrè pé tá a bá lówó ibo là máa ń ná sí kúlímọ̀ àfàkùtùmù ní xayiri fálìlì wálìdẹ́ ọlọ́wọ́n bá ní à fẹ́ bá náwó ẹgbò ẹgbàládà tọ́pọ̀ àmọ́ èyí tẹ́ kọ̀ọ̀kan náwó fún ẹni tẹ́ kọ̀ọ̀kan náwó fún ibi tẹ́ kọ̀ọ̀kan náwó sí ọ̀dà àwọn wálìdẹ́ obìnrin méjèèjì wal aqrabi lẹ́yìn náà lọ́wọ́ ta lọ́lọ́ kọ́kọ́ dákọ̀ tá a bá ṣiṣẹ́ tí fifty thousand bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sì wà ní ibi wọ́n wà ó ti mọ̀ pé màmá ten thousand bàbá fifteen thousand sọ pé bùkátà bàbá pọ̀ ju tìyá lọ. àbí nígbà míì bàbá sì lè ní lówó lọ́wọ́ díẹ̀ kọjá pé tìyá ni ó ṣe kí ni ni wọ́n pọ̀ jù àmọ́ ó ti mọ̀ pé tọ́ba ti ń gbowó oṣù owó oṣù nìwọ nìkan lọ dáṣẹ̀ ṣe àmọ́ wọn nìkan kọ́ dáná ọlọ́run fàdí wá dìde àwọn òbí rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ bù fún ebi ọ̀gbọ́dọ̀ pa wọn ìyà ọ̀gbọ́dọ̀ jẹ wọn tọ́lá àwọn náà ń ṣiṣẹ́ lánàá ni wọ́n ṣe ń ṣe ni wọ́n ń rú dáadẹ́ fún wọn tí wọ́n ń ṣe kí ni ìwọ náà a máa náwó fún wọn má wàá sọ pé owó kan kéré o sẹ́rí owó kéré owó ni oore fi ń bọ́ fún wa àpò kan lórí máa fún yẹ láàrin ọ̀sẹ̀ àpò kan lórí láàrin oṣù máa fún yẹ àpò márùn lórí máa fún bàbá yẹ láàrin oṣù kò sáré pé bí pàdé bá ti ma òun ṣe kíni wọn náà ń ọ àbí wà náà ni ó tún ṣe ah, a ní abdulrasaki ah, ó fà kò kan ránṣẹ́ láti kó wọn ah, mọ̀ pé bí ó bá wà lọ́wọ́ rẹ̀ ọ̀gbàgbé mi tó bá wà lọ́wọ́ rẹ̀ yóò tún ṣe kí ni yóò sì jù bẹ́ẹ̀ lọ ṣètọ́nà ọmọdà wà láwọn yọmọ tó fún wa pé a ṣe one thousand lọ́wọ́ àti ránṣẹ́ láti odi di Ìlọrin sí kankan one thousand àpò márùn kí ni wọn bá àpò márùn ṣe wàláhì bó fún wọn ní àpò kan yóò wúlò fún wọn kọ́dà bó ṣe kó oúnjẹ ọ̀sán jọ̀ ní ó fi ṣe kí ni ní ó fi jẹ ó ti ṣe tiẹ̀ ìtìpá rẹ̀ ti kani lẹ́yìn náà kìdí mọ́tò wọn mà á lè wọṣẹ́ lọ́dọ̀ wọn á lè gbàṣẹ́ á mà lọ́lẹ́ bá àwọn òbí wa pé kán rán wa ń ṣẹ́ èèyàn mà lọ́lẹ́ bá bàbá àti ìyá rẹ̀ pé ṣẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ fẹ́ bẹ̀ mí eléyìí tuntun òun tó tóbi ju kán pé wá mo fẹ́ ránṣẹ́ lọ kéèyàn lọ́lẹ́ bá bàbá àti ìyá pé mo fìrì báyìí òsì tí ń ṣe kí lẹ fẹ́ rán mi ẹni bá ń ṣe kí ní wájà wà ń wà lùbáríkà ń wò wọ́n bá múnádé lóru ọkàṣọ bàbá rẹ̀ àtìyá rẹ̀ sọ wọn wọn náà ti bọ́ sọ̀rọ̀ nípa wọn kékeré gbogbo tí wọ́n ṣe fún wọn kékeré ni wọ́n náà ó ṣe tó bá dàgbà o àbí tọ́lọ̀ bá lò ní ṣe kọ́dà ẹlòmíì òbí rẹ̀ ọ́ dàgbà débi pé òun ni ọmọ tábà fún wọ́n ló gbé póòsì nídìí ọ́ tábà fún ó tún wá lọ lè dàgbẹ́ nù bọ́ lẹ́yìn náà àwọn òbí wa tí wọ́n bá ní oko tí wọ́n ń dá àwọn òbí wa tí wọ́n bá ní oko tí wọ́n ń dá ọmọ lè bá wọn roko sórí gbogbo oko tó ń ro yẹn jàmá gbogbo àtọ́ bá ń rògùn tó ń nàró wọ́n sì máa kàn ládàá lẹ̀ fún wàláyé ó ní ládàá ju kéèyàn máa ka lọ ìtẹ̀lé tòbí ọ̀ràn yẹn ni ọba ka kùránì sàn pé ò jìyà àmọ́ tó bá ka kùránì ọgbà ládàá àmọ́ tí bàbá ẹ bá ní wàhálì bá ń ro ọwọ́ náà nítorí pé wọ́n kàdá rọ̀ bùkà ọlọ́ni mo sì sí ní dandan nígbà ìgbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n bí lè wá nílé nìsànà mo ṣe dandan pé kẹ́ ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ máa tẹ̀lé àwọn òbí kẹ́ ẹ máa tẹ̀lé àṣẹ wọn lẹ́yìn náà a máa tọ́jú ilé wọn a máa tọ́jú àgbàlá wọn a máa wá tẹ̀lé àṣẹ wọn àfihàn tó bá jẹ́ àṣẹ tí ọlọ́run ọba òṣè kí ni ọlọ́run ọ̀fẹ́ torí pé ọlọ́run pàṣẹ bàbá pàṣẹ àṣẹ kan tẹ̀ fún àṣẹ kan àmọ́ ntọ́lọ́run fẹ́ náà ni tí bàbá rẹ bá ti lè ṣe dáadáa ni kó ṣe àbítán bá ní kò ṣe tọ́lọ́wọ̀n fẹ́ ọlọ́run sọnù koran ó ní wọ́n ń jẹ́ àdáka àlà an tushrika bi ọlọ́run bá ní táwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bá ní kó wá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run táwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bá ní kó wá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run kó wá mú nǹkan mí lọ́lọ́run ọba tó máa sùn àmọ́ àlẹ́ sàlẹ́kà bíi ilm lẹ́yìn tó nímọ̀ nípa ìfàlà ní má tẹ̀lé wọn bàbá rẹ ní wàá lọ lè ra ọtí wá òní dáhùn wàá lè ra gbó òní dáhùn torí tọ́ba ra gbó fún eré rẹ̀ ó padà dàrú bèrè rẹ̀ bá dàrú wọ́n náà wà náà tó dà lé ríru bàbá rẹ ní wàá gbàgbẹ́rẹ́ wá sí gbẹ́rẹ́ yìí ah, ayé kọjá bẹ́ẹ̀ ó ní ah, suratul falaki suratul nas wọ́n ní ká máa ṣe kíni wọ́n ní ká máa kà lọ́wọ́ ayé èsì tẹ̀yìn ẹni bá ń sóògùn káyọ́ mọ̀ mú ayé ọ̀padà mú nítorí pé ayé yìí wọ́n ṣiṣẹ́ lábẹ́ èṣù èṣù gan lódógùn lẹ̀ èṣù gan lọ́dá kí ni ilẹ̀ jama oògùn dáhùn dáhùn máa ń dáhùn ṣeun èṣù gan lọ́dá rẹ̀ bí ìbá ti pé èṣù lọ́dá rẹ̀ kéèyàn jẹ́ ewé yìí sì kó sì lọ kọ́kọ́ sí sí ó lọ́wọ́ máa fi wẹ̀ pé ipa yóò ní káwọn ṣé ewé ti ń rẹ̀ sóhun lágbára tó lè fi sọ wọ́n wá ní orúkọ dúdú lélẹ̀ ẹ wá dùn tán awọ rẹ̀ wọ́n ní ẹ pa ẹ máa kọ́ nǹkan síbẹ̀ ẹ máa kì í sápò dúdú gan fúnra rẹ̀ ìgbẹ́ fẹ́ pa ipa rẹ̀ ọ̀sákọ́ ẹdù o sì gba dúdú ẹ wá fẹ́ fawọ́ rẹ̀ ẹ fẹ́ fi sọ́ra ká má bàa pẹ́ yín awọ ẹni tó lawọ gan kí lọ́pàá kí lọ́sẹ̀lẹ̀ sí jama ta lọ́pàá jama ayé àbáyé kọ́pá èèyàn lọ́pàá àbí èèyàn kọ́ ẹni tí ọ̀wá ara ẹ̀ dáàbò bò kẹ́mọ́ nípa bóò lòun ó ṣe wá lè dáàbò bẹ̀yìn ló sì jẹ́ pé òbí wa tó bá ní ká wá sọdún àjọbọ̀ ànídáhùn tó bá ní kíní ìgbà gbà ah mọ̀wòrán ah, o kálukú òun kálukú múra sílẹ̀ ní o tọ́ba ti ń dàjẹ́ báyìí ọmọ ló lọ́wọ́ ànígbà a sọ fún bàbá pé láhàúlà láàmàkà wàlá quwwata illa billah èyàn sì lówó lọ́wọ́ alukurani láàmàkà èyàn sì lówó lọ́wọ́ àmọ́ láì ṣe bẹ́ẹ̀ tọ́ba fi lè kọ́ láṣẹ kankan tí ọ̀tá pàṣẹ ọlọ́run ọ̀gbọ̀dọ̀ má dáhùn ọlọ́run wa ni bó ṣe wá jẹ́ àbọ̀rìṣà yìí àbí tó fẹ́ mú nǹkan mímọ́ ọlọ́run báyìí

ẹ̀yìn ó sì gbọmọ lọ́dí igi yóò lè dúgbọ́ fún igi ṣé igi ló fún lọ́mọ àwọn ọlọ́run tí ọlọ́run fúnra ara ọmọ gbọ́ta àwọn ni ọlọ́run wá ń kẹ yín fún lọ́mọ yín fún lówó yín fún lásọ tí lọ́dẹ́ tí wò ní tọ́jú ẹ̀ wọ́n ò ní wẹ̀sì tí bàbá rẹ̀ bá ń sìn mọ́ bàbá rẹ̀ kìrìsìtẹ́nì ìyá rẹ̀ olóòsà ọ máa ṣe dáadáa sí ẹ̀sìn tí ń sìn lóní bá ṣe kíní lóní bá ṣe nítorí pé òun náà ló bí ọ bó ṣe jólóòsà náà ọ̀rẹ́ lòmí ìpè ní bàbá ẹ̀ ọ̀rẹ́ lòmí ìpè ní yẹ dáadáa sóbì ni pé ẹni bá ti bí ọ irú rẹ̀ yẹn tó bá wù kódà kó jẹ́ wéèrè ọmọ tẹ̀lé káàkiri ọlọ́mọjà ní wéèrè níyà níyà yẹn bá ya wéèrè wọ̀ láyé ọmọ ṣáájú rẹ̀ lójúmọ́ lọ́mọ lọ bọ́sítọ̀bù lọ́mọ lè fọṣọ síla nítorí pé òun lè pẹ̀lú mí nìyá ẹ̀ àfọwọ́ náà ah, òbí wa ọlọ́mọṣà ìsànù wa lẹ́yìn náà ò ní gbé lọ́lá lérí ìyàwó rẹ̀ gbogbo ẹ̀yin tí ìyá yín gbé ọ̀dọ̀ yín tẹ̀tì mari tẹ̀tì níyàwó lé ẹ lọ lè bẹ ọlọ́run kẹ mọ́ fẹ́rí gbá nítorí pé tóbi bá ti pé méjì ilé kí ni wọ́n máa ń ṣe jama wọ́n máa ń jáde ọwọ́ lo làákàyè tó jiná tó òfin ní sórí ibú lọ́dọ̀ ìyá ẹ̀ tó òfin sí ní sàbòsí fún ìyàwó ẹ̀ màmá ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan mo fẹ́ rí yín mo fẹ́ rí yín ò ní dáyà rẹ̀ lẹ́bi iwájú ẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan náà da àgbàlagbà ní bẹ́ẹ̀ ṣe sọ̀hún ọ̀dá ṣe àwọn ọmọ èké lòun bẹ́ẹ̀ ṣe sọ̀hún ọ̀dá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin lọ́dẹ bóun náà ọlọ́dọ̀ ìyàwó rẹ̀ sọ̀rọ̀ pé ìyá ti dàgbà ìyá ti dàgbà gbogbo tí wọ́n bá sọ kọ́ màkà sí kí ló fi yanjú ọ̀rọ̀ kí ló fi yanjú ẹ̀yìn làákàyà ní kí mà láì ṣe bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń sábà wọn òbí wa especially tí wọ́n wà láwọn lókè báyìí wọ́n ní ọ̀lọ́lé ni alóhùn ọ̀lọ́lé o àwọn ọ̀lọ́lé kan yí kádàrà wọn padà ẹni tó ní yóò yí kádàrà rẹ̀ padà só ti rí tiẹ̀ yìí èyí tí ọjọ́ ìbànújẹ́ tiẹ̀ só ti rí yí sí ọjọ́ ìdùnnú ọmọ sẹ́ni kankan lẹ́yìn ọlọ́run ẹni kankan wọ́n pàṣẹ lérí ilẹ̀ àti sámà ọlọ́run nìkan bá ó ní yúdà bírò àmọ̀ àyà koran ọlọ́run èmi ní darí ilẹ̀ èmi ní darí sámà. àbáwá sáfà wọn ìyá wa nílò lè kí wọn ẹlòmíì ti wá lẹ́sìn ọlọ́run ọmọdún ọ̀hún kí ló dé alóhùn nílọlé òun á lọ lékè ah sábà kan jẹ́ fún òun kó wọn tó padà sẹ́yìn ìyá rẹ̀ wá sọ fún pé ẹ bá ń pè é ní kọjọ́jú sí mi mo fẹ́ rí kí n tó kú ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní ká máa fowó ránṣẹ́ sí ìyá àti bàbá ọ̀tọ̀ ní ká máa yọjú sí wọn onígbà mi owó ìran ìyá ni ìdùnnú rẹ̀ owó tó fún owó tó fẹ́ ránṣẹ́ sí kò dùn mọ́ ìdùnnú rẹ̀ ni pé ọ fẹ́ rí ọ ọmọ lágbájá wálé ọmọ tàmọ̀dó wálé òun fẹ́ rọ̀ mọ́ tòun náà ọwọ́ àtẹ̀pá sí ìlú òkè ó yóò tó lè wo sẹ́ńdì kan àwọn ti parọ́ fún ọ wípé à wọ́n lọlé o bá lọlé ọ padà sẹ́yìn o ẹni tó ní ọ̀dà padà sẹ́yìn yìí náà òun náà ò tí ì débi tí ń lọ ẹ̀yọ́ màá yá ẹjẹ́ agbọ́kàn lọ́lọ́run ọba káka ọkàn kúrò lára gbogbo tó lọ́n ziyara ìmọ̀ sí ìmọ̀ bẹ̀ lẹ́yìn náà aṣàkórí kan lérí àlàáfíà wọn a máa rọ ogun fún wọn sórí gbogbo àwọn ogun tí wọ́n rà kékeré wọn náà rárú ẹ̀ ó tún rà jù bẹ́ẹ̀ lọ ó bá ní kánsà ó tọ́jú ẹ̀ ó bá ní ọ́sà ó tọ́jú ẹ̀ ó bá ní stroke ó jòkótì bí bá ń tọ̀ tí ń yàgbẹ́ ọmọ fọ ọlọ́mọ nínú ọmọ dùn torí tó ń ṣe gbígbà tó ń kírun tó ń gbà rẹ̀ ìmọ̀tọ́jú òbí gbígbà tó yẹn kírun ti ń gbà rẹ̀ wọ́n máa ń rán ọṣẹ́ nígbà gba inú ọmọ dùn náà ipe dákun dákun dákun Ibrahim dákun wálé bá mẹ́ra ayọ̀ wa ó sì ráyọ̀ dé ibẹ̀ náà wọ́n ti ń ta ó mọ̀ Ah, mo gbàgbé lẹ́ẹ̀kan dákun eh, bàbá ọkọ mi àbí wọ́n lè bá ara ọmọ wa ó tún ra ọmọ òde ìyá ni tó ah, níbi ní sinmi báyìí wọ́n fẹ́ rarú ibẹ̀ náà wọ́n ti darú o sọ́mọ̀ pé ó ní sọ fún ìyá ìgbé kí ló dé dẹ̀ràn mi papọ̀ bó bá yìí sọ bẹ́ẹ̀ ti dé bá ọ. ìwọ tó bá jẹ́ pé ọba wa gbàgbọ́ yẹ súnà tó gbàgbọ́ yẹ sìn bí ìyá yìí bá ṣe ń dà ọ́ láàmú sí nínú rọ́ọ̀ máa dùn nítorí pé Ọlọ́run bá ní dáadáa ká tó fẹ́ ṣe fún ọ ọba wọ̀dà mú torí ìyá àti bàbẹ́ ọlọ́run fẹ́ gbé galáyé lẹ́yìn náà ìlọlẹ́ wà lè jẹ́ nínú lọ́rùn ẹ̀yọ́ miami ọ̀pọ̀lọpọ̀ wa àmójútó àlàáfíà àwọn òbí wa wàláhì ẹ̀yin mẹ́jọ ni ìyá yín bí abẹ́yìn mẹ́fà ìkúnlẹ̀ mẹ́fà ni ìyá yín lókúnlẹ̀ ọ̀dẹ̀jẹ̀ lẹ́ẹ̀mẹ́fà ẹ̀jẹ̀ tí máa ń dálẹ̀ lọ́dọ̀ àwọn abiyamọ kì í ṣèjẹ́ kékeré o ni wọ́n fi máa ń gbẹ̀jẹ̀ kalẹ̀ àyímá tó fẹ́ yíwọ́ ẹ̀yin mẹ́jọ lọ́wọ́ bí ọwọ́ adéjẹ́ ẹlẹ́mẹ́lò ìkúnlẹ̀ mẹ́lò ní jama ìkúnlẹ̀ mẹ́jọ ọwọ́ adéjẹ́ ẹlẹ́mẹ́jọ òun náà lọ́fà tálàáfíà rẹ̀ òfin pé mọ́ ẹ̀yin lẹ́fà tí òfin lálàáfíà ìyá wa tẹ́rí tí wọ́n sáfẹ́ rìn yẹn ọ̀pọ̀lọpọ̀ wa wàhálà àjẹ́ àmú tí wọ́n ṣe lérí wa ní òjẹ́sẹ̀ wọn báláǹsì mọ́ àwọn mí níjọ òun tí mọ́tò tó nǹkan ìyá mi ọlọ òkìtì gbogbo ẹ̀fọ́ tó bá rí lọ́dún ìwọ náà ni ó fi tọ́jú ṣe rí gbogbo àárẹ̀ tó padà dé sí wọn la lọ́jọ́ alẹ́ yẹn ìtọ́jú wa lọ́fà àwa la fà á kò ní dáa kó wọ́n wà lọ́wọ́ rẹ kó ọmọ wa tọ́jú ìyá tó jìyà ní ìlérí rẹ ọ̀ láàánú nù màmá ni kò mú wa oníwọ̀n fún ọ tí wọ́n máa sọ fún wọn tọ́ba bọ̀ láti skul tọ́ba wa gbowó sọ́ọ́ máa sọ fún pọ̀ tẹ́bí wá ti dé àwọn kan kọ́wọ́ bọ̀ tòbí náà wọ́n sì máa tó wó jáde ìyá rẹ̀ lóun bọ̀ wá kí ọ̀tún wọn ń gbàṣẹ lọ́wọ́ ìyàwó ẹ pé màmá lóun bọ̀ bóun ní ṣe kán wá ọba sì fẹ́ ìyàwó rẹ̀ dáadáa a ní ẹjẹ́ kó di next month ẹ̀mọ̀ kí màmá máa ń stop. dèdè rìn tọ̀hún náà ó sì gbà bẹ́ẹ̀ màmá rẹ̀ ń disturb kálẹ̀ ẹ̀kọ́ máa disturb rẹ̀ bá ti yẹ yọ máa bí madam pé madam mami dadi ní àwọn fẹ́ wá bó ní sẹ́kàn máa bọ̀ Allahu Akbar ọwọ́ ń po níyàwó dáadáa àmọ́ ìyàwó rẹ̀ ọ̀fẹ́ níyà ẹ̀ sọ́wọ́ níyàwó ni ìyàwó tó fẹ́ kórè ikú bọ̀ <laughs> ìyàwó tó sọ fún ọ pé owó tó fẹ́ fún ìyá yìí ti pọ̀ ju àwọn àgbàlagbà máa yẹ má fowó bà wọ́n jẹ́ o ìṣe dáadáa sí ìyá wa àti bàbá wa ẹ̀sìn ni o wọn bá jẹ́ muslim wọn bá jẹ́ ẹni tí ń ṣe muslim ẹ̀yọ́ máa ya nínú àwọn dáadáa téèyàn máa wá ń rí téèyàn bá ṣe dáadáa sóbì yàn alákọ̀ọ́kọ́ èèyàn máa gba ládàá jojoojúmọ́ ẹlẹ́ẹ̀kejì ṣìyádẹ́tò rísíkì arzikiri ọmọ pọ̀ ẹ̀yọ́ máa ya mi gbogbo ẹni tí ó bá fẹ́ tòṣì gbogbo ẹni tí ó bá fẹ́ tòṣì kọ́ máa ṣe kí ni jàmá kọ́ máa tọ́jú àwọn òbí ẹ̀ sẹ́mọ̀ pé owó tà ń wá káàkiri ayé ni ìfọ̀kànbalẹ̀ là ń wá ń bẹ̀ tówó bá pọ̀ ju agbára lọ ẹ̀mí ò ní balẹ̀ mọ́ o a sì lè gbélé ayé láì náwó wọ́n lè tọ́fẹ́ káṣírí wọn máa bò ọmọ tọ́jú àwọn òbí ẹ̀ anábì ní máa ń sàrọ̀ ayé ibùsọ̀tàn ó fèrè síkì ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá ó fi arísìkì kó fi tàwọn lọ́rẹ̀ kó bà sátà arísìkì fún wọ́n yóò sọ aláwọ̀ fi amòrìyí àwọ̀ fi ó sì fẹ́ kí ọlọ́wọ́ bá ó jẹ́ kó ẹ̀mí wọn gùn fali yẹ sọlẹ̀ rahima kọ́ máa ṣe dáadáa ṣe bíẹ̀ kálá àkọ́kọ́ ẹbí jama ìyá wa àti bàbá wa anabi wa ẹ̀sà oníwà bára ń bi wa dídàtì olólùwọ̀n ọba ọ̀tàmí lọ́rẹ́ pé kí n máa ṣe dáadáa sí ya wọ́n lámúyẹ́ jẹ́ alì ní ìjẹ̀bára ń ṣe kí ya torí ẹ̀ ní ìfìjẹ́ lórí ibú torí pé n ṣe dáadáa sí ìyá ẹni máa ṣe dáadáa sí ìyá rẹ̀ kò níjọ́ ọmọ burúkú kò sì níjọ́ lórí ibú àwọn fáà ní ṣèkíyà bẹ̀yẹn ẹni tọ́rọ̀ rẹ̀ máa ń dàrú ni bọ́ọ̀rọ̀ rẹ bá ti ń dàrú lọ́lẹ̀ èwo ìhà tó kọ sí ìyá àti bàbá ẹ̀ lọ́lẹ̀ èwo wọ́n máa ń pè lásàsí wọn náà ló ń ṣe rẹ̀ lẹ́yìn náà àlìjánà tá à ń lọ yìí anábì ní láàyè dùkúrò anábì ní wà aláwọ̀kan ni kò ní í wọ ákùn táwọn òbí yóò bá ti wá kú ibẹ̀ lápàdé ọ̀rọ̀ wa sí àwọn òbí wa wọ́n ti wá jáde láyé gbogbo dáhùn látàárọ̀ yìí sìn ẹlòmíkan wò pé tó bàbá ti lọ ìyá náà ti ṣe kí ni ìyá náà ti lọ bóò láwa ṣe láàrin ìṣẹ́jú márùn-ún tó kù ṣẹlẹ̀ àwa tí òbí wa tí wọ́n bá ti jáde láyé àdáadáa tá a ṣe fún wọn ṣe mọ̀ pé wọn ò lè wọṣọ mọ́ wọn ò lè jẹun mọ́ wọn ò lè náwó mọ́ wọn ò lè jẹun mọ́ wọn ò lè wọṣọ mọ́ wọn ò lè náwó mọ́ wọn ò lè wọ bàtà mọ́ gbogbo mọ́tò tá a rà wọn ò lè ṣe kíni wọn ò lè gùn mọ́ ilé tá a kọ́ fún wọn àdìgbẹ́ wọn kò ń bẹ̀ ẹ dákun ẹ dákun ṣé àwọn tó ti kú yìí ṣé dáadáa kan bẹ́ẹ̀ tá a tún lè ṣe fún wọn. bá a ṣe jòkó lẹ́yìn àwọn míì òbí wọn méjèèjì ti lọ bàbá balẹ̀ wọ́n ti kú àbí àwọn méjèèjì ti lọ bẹ́ẹ̀ wà lẹ́sẹ̀ rí nsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn amínà tó rí bẹ́ẹ̀ kọ́dà lẹ́jọ́ méje tí òjòmọdún mẹ́rin lọ ọdẹ bọ́lá ti dán o bàbá yìí ti yẹ ti lọ. sẹ́yìn àwọn tó bá ti kú bóyá àwọn méjèèjì ni àbẹ́ nìkan náà àwọn méjèèjì. sẹ́ni yọ ọmọ jáde láyé dáadáa tá a sẹ̀sùn wọn òní ká pe olùkọ́ pọ̀ ká ń ra àwọn èèyàn ká gbé mọ́sínì lọ gbogbo àwọn gbèríko pé ìyá mi dákẹ́nu la bí èrò bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ọ̀sẹ̀ sàánú ìyá àkọ́kọ́ dáadáa táwọn ṣe kìí ṣe pé bàbá ń kú láàmà wa máa ronú ẹ̀dàkùn bó láti rówó màálù èyí tó dámi lójú nígbà pé ọlọ́run bá ní bókù bá kú ẹ máa pa màálù àwọn èèyàn ní ṣe kíni wọn nípa wọn nípa nítorí ọlọ́run bá rán wa làá máa ṣe kíni ilà máa ṣe irun irun òun ni àkọ́kọ́ dáadáa tó lè ṣe àdébìlẹ̀ nígbà àwọn sáfún mẹ́ta tí wọ́n bá tò tí wọ́n kírun sókù la ọlọ́wọ́n wọlé àánú rẹ̀ tó wà níbi sáfù mẹ́ta yẹn ọlọ́wọ́n fèrè di òkú náà nínú ìgbà wọ́n kàn wọ́n láwọn fọ́tì ẹlẹ́ẹ̀kejì nínú dáadáa táwọn ṣe sí wọn òun náà ni pé àwa gbé wọn lọ sí tẹ́ ìtẹ́ àwọn mùsùlùmí ó ṣe pàtàkì sẹ́ẹ̀rí gbogbo àwọn ilé tá a kọ́lẹ̀ àwọn àlàyé lónìí àtẹ̀kùlé rẹ̀ àtẹ̀gbẹ́ àtiwájú ẹ̀ àwọn àlàyé lání àwọn aláàmà lò ṣe rí ẹni bá ti kú láàrin wa àwọn náà nílé tí wọn ilé tí wọn òun náà ní tẹ́ òun náà pè ní makbara tábà lọ maka wọn kò bìkan ní bakẹ́ ní madina ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn sàábà sùn sí ẹni bá ti kú ànábì máa ń gbé wọn lọ wọ́n táwa lọ àdébàkẹ́ ìtàwé ọwà gbóbi rẹ̀ ó gbé lọ́tẹ́ kó wà nítẹ̀yẹ ọ̀dà àjòkó sí síwájú ilé àbẹ́gbẹ̀ ilé kọ́lá ìlú mìíràn sún sínú yàrá nítorí pé ilé alààyè nìyẹn ilé àwọn òkú ọ̀tọ̀ ni lẹ́yìn náà gbogbo àwọn tó bá gbòkó lọ́tẹ́ wọ́n mọ̀ sàdọ́ àfọmọ́ bára tìyẹ́ ìtẹ́ náà ẹwà wọ́n nídìí ìnáwó torí àwọn atiláwí atiláwí ẹ̀ àwọn ẹ̀yàn tí wọ́n máa ń gé eré èèyàn á wà fẹ́ǹsì sí i àyàn lọ́dẹ síbẹ̀ àwọn aráàlú náà láàmà dáwó tá a máa sanwó sórí sẹ́rí gbogbo àti wọn gbòkú lọ sí tẹ́ gbogbo gbà ní wọ́n máa ṣàdúrà fẹ́ tó wà ń tẹ́ lójoojúmọ́ tó máa ń gbòkú dé tẹ́ ní wọ́n máa ṣàdúrà ó tún wá sùn sẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí àmọ́ ẹgbẹ́ ilé àtiwájú lè ní àǹbalẹ̀ jẹ́ afẹ́fẹ́ ilé lọ́jọ́ ọ̀la sàárè òdíjárí lẹ́fẹ̀ afẹ́ sùn àwọn mẹ́rin sùn sí ilé sàárè ẹ bá ní wo èkó mẹ́ yóò tẹ̀lé sí sáré yéṣu mi anábìrin tó bá jòkó sí eré sáré anábìrin tó bá jòkó sí eré sáré anábìrin kí iná wọ ìdí rẹ̀ ó sì jáde padà yóò fẹ́ tẹ́ lọ́rùn pé kí wọ́n fi irú ìyà ń jẹun ju èyí tó fi jẹ́ lọ́rùn lọ torí kó jòkó lè sáré ọmọ sàádé bá ti wá wà lẹ́gbẹ̀ẹ́lé àti fàyè lẹ́fà àwọn ọjọ́ máa jòkó lérí ẹ̀ kọ́dà àwọn máa ń tọ́ ọbẹ̀ kọ́dà nílùú mi wọ́n máa ń bára wọn sùn lérí ẹ̀ àtúwọ́n tí wọ́n ti dán wọ́n ti dán tó ti mọ́ ó pọ̀ ní kàràkàrà tó kùtà mọ́ èkó mẹ́ ó gbé fóòmù sí rí ẹ̀ wọ́n mọ̀ sí tó fúnra wọn mẹ́ ọlọ́mọ̀sí alẹ́ lórí ibújama ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa agbókù lọ tẹ́ inú àpọ́nlé ni fún òbí wa lẹ́yìn náà abá ti wá sí táwa dúró àní ti lọlé ànábì àní ẹ̀yìn jama iṣẹ́ alúláwù tẹ́sí fún kọ́lọ́hún yóò rí èsì fọ̀ ọlọ́run jí ọ̀rọ̀ sọ adùnrin ìṣẹ́jú márùn mẹ́wàá létí sáré lẹ́yìn náà a máa wá lọlé ṣẹlẹ́ bá ṣe lọlé o ilé olóòkú ká darí sí o kálukú ọ̀ darí sí ilé ẹ̀ tẹ́bá fẹ́ kí àwọn olóòkú ẹ lè kí wọn kálukú ọmọ lọlé àwọn bá ní ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́ta ti tó àmọ́ ká wá gbé sí àkájú sí ilé olóòkú ká máa wá retí ọkà kọ́mọ olóòkú ọmọ aláfọ́n kọ́mọ wá sáré kàgẹ́dá àwọn àlejò ti dé kó o dùn kókó wá bá gbádá lẹ́kọ̀ọ́ máa mú kọ́ kò sínú ẹ̀sìn Islam ìtawà ń ṣe olóhùn ṣe sàárà sàárà òtòun tó lóhùn ṣe sàárà náà àwọn jẹun tán wọ́n wá ń béèrè pé wọn fún olówó ni tẹ́tẹ́ ìbá ń ṣe sàárà yẹn máa ń gba ẹ̀yẹ́ tẹ́tẹ́ ìbá ń jẹ oúnjẹ sàárà ni tẹ́tẹ́ ìbá ń gbowó ìpadà ìsọ̀rọ̀ sàárà kọ́ à ń ká ń ṣeun à ń ṣe bísínẹ́sì nu nígbà mi ò lè wá pè wá nígbà mi ò lè bọ́ òyìnbó alimọ́gbòwó tọ́ka màlú kò sínú àti Islam ká máa péjọ ní olóko ká máa jẹun bẹ̀ kò sí àǹfà kan tó di tíra kan ipi tíra yìí o lọ́sọ̀ bóyá nu Kùránì àbí nu àdìsí ànábì àmọ́ àmọ́ sàdúrà fún gbogbo bí ta bá wà àbá àmọ́ ìbá sàdúrà fún kuwa ee àfa ìbá sàdúrà fún kuwa kọ́dà ilé fún mọ́mù lówó pé mọ́mù gbà ìbá sàdúrà fún kuwa ẹ̀lẹ́kọ́lé fún mọ́mù ló bàbá yín nínú tá a máa ṣe fún wọn lẹ́yìn àdúrà òun náà ni sàdákàtù járíà nǹkan kan tá a gbé kalẹ̀ báyìí tó jẹ́ pé yọ́ máa ṣàǹfààní fáyé tẹ́mi rẹ̀ wà gùn bí ká gbin igi ọlọ́sàn bí ká kọ́ mọ́sálásí bí ká gbé kànga sáàdù ó lè bá ànábì sáàdù ó ní ìwà ànábì ó ní ìyá mi máa dákẹ́ ẹ̀sìn afa atasa dako aniha ṣé bí má ti sàárà sàárà ọba ànábì ní sàárà ọba ànábì ní wà alayka bilma àmọ́ ìmọ̀ wọ́n sọ kànga náà ní bẹ́ẹ̀rù omi sáàtì gbogbo àti wọ́n bá pọn mí ń bẹ̀ ní ààrẹ ọmọ àjẹyà rẹ̀ nù sàárè àmọ́ ẹni tó wà nù sàárè tá a wà lùlù èyàn ń bẹ nù sàárè àwọn àjò èyàn ń bẹ nù sàárè àwọn àǹsẹ̀ pati ah, ọlọ́run sọ ní mbẹ́ o òbí yìí ò lè sàdúrà fún yàn kéèrè kó o sì dára sí ma ọ̀ ń sa burú sóbi ẹ̀ nítorí tó ń ṣe ládàá lòdì bá ó ní owó tó tówó lẹ́nu kọ́ mọ́sálásí ó ní owó tó tówó lẹ́gbẹ́ kànga ọ̀dà lọ skul wa sàwọn skul wọn skul wọn táyẹ̀ tá a kọ́lẹ̀ ó lè kọ́ kíláàsì kan bẹ̀ àbí kọ́ rasa síbẹ̀ àbí kọ́ wá pa mọ́sálásí láti rẹ̀ yìí látọ̀dún yìí ó kó símọ́ǹtì wà lóko yá àti bàbá rẹ̀ oníkàmọ́ rẹ̀ ó fi lẹ̀kùn síbẹ̀ lóko yá àti bàbá rẹ̀ ọ̀rọ̀ kápẹ́ẹ̀tì síbẹ̀ ó ra jẹnẹrétọ̀ fún wọn sẹ́ni iná àmì àrọ́ ọmọdé yá rẹ̀ sáré tọ́bá wà nínú ìyà ọlọ́run ọmọ sèyàn fúnfún ẹ̀mọ́ wà nínú ìkẹ́ náà ọmọ pọ̀ sí lẹ́yìn bá ṣe ń ta ó lè fún ya rẹ̀ ó ńgbà mí gan ó lè ju dáadáa tí ya nǹkan ṣe lọ́jọ́ ayé rẹ̀ ìbádàlá níparí ọ̀rọ̀ mi àwọn òbí wa lẹ́yìn wọn tí wọ́n bá ti lọ àní jẹ́ kí lé ó tú ara dáadáa tó máa ṣe sáwọn òbí ẹnu wà tàbúrò ẹ̀ níjà wà tẹ̀gbọ́n rẹ̀ níjà ó níjà kún ẹbí àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọmọdé sálámà sí wọn ọmọdé kí wọn anábì ní sílẹ̀ tó di àbí wọ́n béèrè pé bàbá wa ti kú ládàá òun ló tún máa bá anábì ní ẹ máa ń lọ lè kí àwọn ọ̀rẹ́ bàbá yín àtàwọn ọ̀rẹ́ ìyá yín nítorí kẹ́ fún ìyá yín ẹ máa lọ lè fún wọn. wọ́n mọ̀ wọ́n rántí pé ah ọmọ abdulrasaki nù ah, ọlọ́ba kẹ́ ẹ padà ó tún gbé mílíkì wá fún ẹ ẹ rí àwọn dáadáa tá a mọ̀ sí. bẹ́ẹ̀ ni ogún tó bá fi sílẹ̀ ẹ tètè pin ẹ sì ní yàrá yín jẹ eléyìí ni dáadáa tá a mọ̀ sí fún òbí níparí ọ̀rọ̀ mi ó náà ni pé àlìjánná wà ànábì ni àlìjánná ọwọ́ àfẹ́ni tí máa ṣe dáadáa sóbì rẹ̀ anábì rúkìmà áf anábì ní àà nǹkan máa bọ́ fún nǹkan máa bọ́ fún alìjẹ́nà máa bọ́ fún wọ́n níta ní anábì ní àà mọ́ ní àdìlákà àbàwá ìhì indal kibar àhàdáhùbà òkìlẹ́yìnmà ẹni bàbá bá àti yẹ́ láyé mọ́lámù yẹ́ di kún ní jánà ọwọ́ agbára wọn wà ní jánà nǹkan máa bọ́ fún adépàdé jánà tá ń lọ bàbá ń kírun àwọ̀bẹ̀ bàbá ń gbàwẹ̀ àwọ̀bẹ̀ nínú táàfin wọ̀bẹ̀ òní ká máa ṣe kíní ká máa tọ́jú àwọn òbí wa bóyá wọ́n ń bẹ láyé àbí wọ́n ti lọ abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn táwọn òbí wọn wà láyé ọlọ́mọ́sà jáde tọ́jú wọn abẹ́lọ́ wọn bá nínú àánú rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ àwọn táwọn òbí wa ti lọ ọlọ́mọ́sà jáde tọ́jú wọn kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn tí wọ́n ti lọ kọ́lọ̀ ń bá wa sàánú àwọn tí wọ́n ṣẹ́kù kó fún wọn láti bọ̀ dáadáa. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.